Please, give me my phone. That's the phone. Eh? Is Check it for me. Check it for me now. Bami, correspose it. Nigerian government, hello, good evening. Please, I need my passport from embassy. The um, Nigerian embassy here, they been missing, they been messing up with my life. And I don't want that. Okay? Ha. They been messing up with my life. I don't want that. I want my passport. I want my passport. They been messing around with me. This is system they use in destroying the father of my baby in South Africa. Please, I need my passport. Simple as that. I pay for it. NIN, every time, the other time when they said they need the NIN before the passport, I did the NIN and I went to Ottawa twice. I'm busy driving from Ottawa, from here to Ottawa to get the passport, to get the VVN, I mean NIN done. They said there's a problem because they because of the BVN before the date of birth is different and I never change my date of birth I never even give anybody date of birth for the Vivian because I, my date of birth have not changed for long I mean my passport have been have been been long it's more than 20 years now and Vivian came into power I mean around it's not even up to 10 years so the Vivian I mean the Vivian yeah so why will my something be different it's not different I'm not the one that generates that for myself if there problem because gbogbo nǹkan tó bá kọ́kọ́ ṣe báyìí gbogbo ẹ̀ máa kọ́kọ́ ní ẹ̀rọ náà ni ìgbà tó kọ́kọ́ introduce kọ̀ǹpútà náà nìyẹn tó ṣe ibi the the first time they introduce that computer user computer to back then a lot of fraud was going on they busy making mistake they don't know it because nobody bá they be putting the blame on people innocent people. now they said to correct the NIN you have to pay one seventy dollar You had to pay one seven. I mean, okay, this is four times. If I should go and do it again now, this is four times. This is four times. They should give me my own passport and send my passport to me. Nigeria embassy. Because the other day, this one said, pé ilé pé ọlọ́pàá fún mi. Ẹni bá tún pé ọlọ́pàá fún Oh my máa pa lọ́mọ. Ó máa ṣòfò sọ́nà ẹni bá tún dà mí láàmú. Kò ní jèrè. Ẹni bá tún dà mí láàmú. Kò ní jèrè. Ọ̀run máa fàjọ ẹnikẹ́ni tó bá tún dà mí láàmú tó support evil against me then I will destroy them. They should keep my passport. It's not by force. I want to go to Nigeria. Is it, is it by force? They said there is danger in Nigeria. I should not come to Nigeria. Shebi is my life. Shebi is my life. That is a, is, a, is in danger. Is it your life? Don't go to Nigeria. Don't go to Nigeria. It's dangerous. Shebi is my life. Why will they kill me down here? and disturbing my life. I want to go to Nigeria. It's my life. Nigeria embassy government Nigeria ẹjọ́ sọ̀rọ̀ fún wọn. They be messing up with my life here o. Oh. Tí Nigeria embassy tọ́lọ̀ ọba fẹ́ tó ọba fẹ́ kọ́lọ̀rù pa kó kò sí mu wọn kí fire of God kí ìbínú ọlọ́gọ́ dé sí wọn níbẹ̀ yẹn. They should release my things for me. Who is that person disturbing my life? Don't go to Nigeria. Did I kill when the terrorists are walking? The criminals are walking around. If I do anything, tó bá jẹ́ pé mo ju wà nínú àwọn tó ṣe nǹkan Let them kó kó kí ni bá I want to go to Nigeria. Simple as that. I want to go to Nigeria. Simple as that. I'm enough, enough is enough of bullshit. I want to go to back to my country. return to my country. Simple. You can't keep me here. You can't keep me here. And then you, you touch on my life. You touch on my life. ẹ sọ fún wọn mo san owó ni o kò sẹ́ni bọ̀ tó dá owó owó mi mo san o they should send my passport to me it's my property and nothing wrong with my BVN they just using that to to exploit me gbogbo ẹni tó bá ní kó máa yọ mí lẹ́nu ọmọ ẹ̀ ò ní gbádùn ò ní jèrè ò ní ṣe rírẹ gbogbo nǹkan máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ the Lord will, dem will destroy you it's dangerous don't go I want to go to my country simple as that I want to go to my country simple as that. Stop disturbing me. Stop delaying me. Stop the messing up with my life. Kò ní dá gbogbo ẹni tẹ́ wà nídìí ọ̀rọ̀ yẹn. Òfò lẹ́ máa ṣe. Ẹ ní sọ́ríre. I want to go to my country. Enough is enough of bullshit. It's dangerous, yes. This place is dangerous for me. When you stay in a place and they torture your life, it's not dangerous. It's not dangerous. Release my things to me. Gbogbo ọmọ Nàìjíríà tó bá gbà bọ̀dẹ̀ tì mí. Ẹ ní mórídé tó bá wà nínú ìgbọ́ ẹ̀ ní mórídélé. Láṣẹ ìdùnnú ẹ̀ ní mórídélé. Ara ò ní tù yín. Ìjà wèrè ni. I want to go to my country. It's dangerous. It's dangerous. I want to go there. It's dangerous. Don't go. Don't go to where I should not go. What concerns you with my life? Is it not my life? The Lord will destroy all the people against my life. All of you against my life, the Lord will destroy you. All máa bínú sí I want to go to my country. Simple. I feel like visiting. I can't wait. If they're not giving me that, I use my old passport. You don't you give me that, I use my old passport. Tolu fún me need the other passport here? Yeah? I use my own passport. You don't give me that, I use my own passport. Nonsense. tí bá ṣe eléyìí wọ́n máa ní kọ́dà mi ló ẹ̀yà wèrè ni àwọn olórí burúkú àwọn tó ń ṣe nǹkan burúkú wọ́n wọ́n wọ́n wọ́n lọ wọ́n bọ̀ I want to go to my country I want to go to my country you don't give me that The Nigerian law said we can fly with a passport that is expired. You can fly with a passport that expire. Yeah. I make up my mind. Nothing can stop me. You keep me here, you tortured me and you want me to continue loving it, I don't love it any longer. It's no longer variable for me. It's no longer bearable for me. I don't like it. Simple as that. and I promise I'm not ready to hold anybody. Kí ló ń pa ẹlẹ́rìí ó ya wèrè I want to go to Nigeria. Ṣebí iṣẹ́ ìtọ́nà ni wọ́n fi ń dó sílùú ni. Mo máa dó So I'm not I'm not saying I'm revo I mean I'm revoking my his residency. I just want to visit my country. I want to visit my country. And if I have a case with anybody, if I'm the terrorist that they are looking for there, they are not arresting, then let me let me go. I mean nobody should tell me don't go there ẹ yà wèrè ni kò ní dá gbogbo ẹni tó dá mi dúró gbogbo ẹni dèmi lọ́nà òfò lẹ́ máa ṣe tọmọtọmọ ẹ ní kẹrè I don't want to be angry o ara máa sọ pa yín sìn. mo ní mo fẹ́ lọ sí country mi they tell you eh the house papa you don't suppose to live in that house you have before you suppose to have a new one I don't have a new one àkàìmọye àwọn èèyàn tó wà nílò òyìnbó tó ẹ pé tọ́tọ́ tí wọ́n bá jẹ́ bàbá ọmọ mi tí bàbá ọmọ mi bá lọ lẹ́gbàá yẹn wọ́n lè má rí pa sí ọ̀hún yẹn náà I want to go to my country why you tormenting me here and you say you stay what is here that I when, when, what is here that I want to go to my country simple for now I want to go to my country I want to that country ẹ̀rọ nígbà ní kí n má ṣe ló máa wù mí ṣe nígbà tí ní kí n má ṣe ló máa wù mí ṣe please Nigeria embassy ẹ bá mi sọ fún wọn torí máa bẹ̀rẹ̀ àdúrà àti èpè tẹ̀ lórí wọn gbogbo àwọn tó ń lò wọn àtàlágbà tó bá ń lò wọn mo máa ṣe èpè pa wọn o ẹ máa gbọ́ kẹ̀tẹ̀tẹ̀ sọ fún wọn sí o ìṣẹ̀lẹ̀ burúkú burúkú máa ṣẹ̀ sí wọn o torí pé máa mú pé mo kàn ń tínú bá ń bí mo máa ń jẹ́ǹtù mi ò kí fẹ́ sọ̀rọ̀ mo tún sọ nísìnyí ẹ̀mẹ́rin mo ti lọ ṣe NIN ni wọ́n máa sọ pé mú one seventy wá gbogbo owó tí bá ní wọ́n máa gbà lọ́wọ́ mi wọ́n máa ní kó máa gbà gbogbo ẹni tó bá ní kó máa gbó lọ́ọ̀ mi gbogbo ohun tó bá kójọ láyé ló máa parẹ́ lójú ẹ̀mẹ́ kó tó kó jáde láyé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹni bá bẹ ìkà tì gbogbo ohun tó ní lójú ayé ẹ ló máa parẹ́ ikú lè rẹ̀ṣẹ̀ ọlọ́run máa pa nípakúpa ìpakúpa la máa pàdé ògún ọ̀run máa pa ìpakúpa wàá sì ṣe àwọn tó ju ẹ lọ àgbáyé máa pé pa ẹ ní gbogbo ẹni bá wà lórí ọ̀rọ̀ yẹn tó yọ ayé mi lẹ́nu ẹni sórí rẹ̀. Is it by force? I, don't want to, if I want to stay in Canada, I want to travel first. Yes this the solution is for me to travel i want my passport ẹ me mi passport mi o ẹ jọ ẹ bá nàìjíríà gọọmẹ bá mi sọ fún wọn kan fún mi gọọmẹ torí mo ti máa ń pe mínísítà kan wọ́n dẹ̀ ti sọ fún mínísítà yẹn wọ́n ti sọ fún mínísítà kan i don't know why sef president bola ahmed tinubu ó máa appoint minister àwọn minister wọ̀nyẹn wọ́n máa ṣiṣẹ́ fún àwọn ex minister àti àwọn ex governor àti àwọn ex vice àti àwọn ex ẹ̀sìn wọ́n máa ṣiṣẹ́ fún àwọn tó ti ẹ̀sìn àwọn tó yàn wọ́n ọ̀tọ̀ làwọn tó ń ṣiṣẹ́ fún wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹlòmíì leave me my passport been na by force i don't like i'm telling you i don't like this place again i'm telling you my spirit is is irritating me i tell you i don't like me like be my mom. ẹjọ́ sá ẹjọ́ Nigeria government ẹ mọ̀ pé àti èèyàn ni àti rep o àti senate o àti o àti gbogbo ìlú ni mo bẹ̀rẹ̀ sí o ẹ bá mi sọ fún Nigeria embassy kán fún mi ní passport mi o torí ẹni tó wà nídìí ọ̀rọ̀ yẹn gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ yẹn tó ń yọ ayé mi lẹ́nu ọlọ́run máa bá mi fojú ẹ̀gbọ́lẹ̀ I want to travel kán fún mi ní one billion lónìí mi ò ní jókòó sí Quebec mo fẹ́ kúrò ń bí ná mo fẹ́ lọlé yes enough is enough of the ìdè yẹn ó ti tó mi ò fẹ́ mọ́ mi ò fẹ́ mọ́ they should give me my passport they should not want my passport o oh. it's against the United Nations law o oh. torí gbàgbé tí bá pè United Nations say they say you are rude you are rude o oh. you are rude o I be calling United Nations over the people working embassy o ẹjọ́ o ẹ̀yin minister. Minister kí ni wọ́n but if you doctor sọ̀rúkọ yín bẹ́ẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé ẹ̀ doctor mo ti fi doctor ṣe ẹni pé mo respect yín ẹ sọ fún wọn bí o ṣó ti ẹyin torí ìjọba Tinubu lélẹ́yìn kò ń ṣe àwọn Buhari àti Ọ̀ṣínbàjò lẹ́lẹ́yọ ìjọba Tinubu lẹ́lẹ́yọ àti Ṣètìmà ẹ ti gbọ́ sọ ẹ̀yin mínísítà tí Tinubu bá yọ ẹ̀wọ̀ ní ká ṣiṣẹ́ fún àwọn àwọn tó ti lọ o ẹni bá ṣiṣẹ́ fún ìjọba tó lọ tí ò ṣiṣẹ́ fún ìjọba yìí tó ń ṣiṣẹ́ ìgẹ̀sì ìjọba yìí ẹ láti lọ ìjọba yìí jẹ́ Ọlọ́run máa pa yín tọmọtọmọ ni gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ fún ìjọba burúkú tó lọ àtàwọn èèyàn burúkú tó lọ yẹn tí ò fún ẹni tó yàn wọ́n àti ìjọba tó yàn yẹn wọ́n náà máa pa ilé yín rẹ̀ tọmọtọmọ ni owó máa pa gbogbo nǹkan yín rẹ̀ ẹ máa ní gbogbo mọ́tò yín máa máa l'accident ẹ máa ní plane crash ẹ máa bó tẹ bá wọkọ̀ ojú omi ọmọ máa dànù ẹ fi mí lọ́rùn sílẹ̀ ṣe fún mi passport mi I want, I want to go to my country yes I want to go to my country. I want to go to my country. Simple as that. It's not by force to stay in someone's place. When you are staying in a place and you continue complaining, what should I be doing there? They reject me. I don't like it again. Give me my passport. Anybody má dé mi ní dé báyìí. Gbogbo ẹnikẹ́ni tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Ẹnikẹ́ni tó ń ṣiṣẹ́ tó ń dààmú mi. Gbogbo nǹkan nínú ilé ẹ̀ máa kú ni. Gbogbo nǹkan nínú ilé ẹ̀ máa kú ni mo pàṣẹ ikú òjijì sínú ilé gbogbo yín tó ṣiṣẹ́ òkùnkùn lórí mi ẹni ṣoríire ni give me my passport jọ ẹ sọ fún ọkọ fún mi passport mi ẹ mẹ́rin mo ti lọ ṣe NIN and I paid the last one tí mo lọ ṣe ń bẹ̀ yẹn ń jọ́nà lọ́hùn ọmọ mi tó yẹ pé kò tí ì ṣe VVN kó tó kúrò Nàìjíríà wọ́n ní kíníkan náà ò correct nígbà tí wọ́n fẹ́ fún mi ní kíníkan ní Canada mi báyìí náà wọ́n ṣe lọ kọ mímọ́ ìlú ìlú wo ni wọ́n sọ pé wọ́n ti ń jagun ní ní ẹ̀gbẹ́ Niger kò ní dáa fún gbogbo ẹni tó dààmú mi tó máa ní kó máa dààmú mi kú bẹ kò ní dáa fún gbogbo yín òfò lẹ́ máa ṣe ẹ má máa fọwọ́ yín gbé ọmọ sí ni ẹ ọmọ ò gbé sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ ẹ ní ṣẹ̀ṣẹ̀ yọrí ẹ tí oríire gbogbo ẹnikẹ́ni mínísítà àtẹnití Tinubu bá yàn tó ń ṣiṣẹ́ fún àwọn ọ̀tá gbogbo yín pátákó rogodo torí pé tí n bá ṣépè ó máa wá sí ìmúṣẹ o ọlọ́run gbọ́ tí n bá ṣe ìpè tí n bá bínú mo máa ń fẹ́ kú dà mi ò fẹ́ sọ̀rọ̀. Give me my passport. I want to I want to travel. I want to travel. Give me my passport. Wọ́n máa sẹ́ni tọmọ mi, wọ́n máa di tèmi, wọ́n máa ní NIN. Eh, Gba gbogbo nǹkan lẹ́tí ṣe gbà tẹ́ rí ọwọ́ mi tẹ́ tọ́ mi bọ iná yẹn. Ṣé rí pé mo jẹ́ criminal ni? If I'm a bad person, I'll be afraid to come to Nigeria. I say I want to come. is it by force? Ntẹ́rẹ́ ntí máa jẹ lọ́wọ́ àbẹ́ tó sọ pé bóyá èmi ni wọ́n ní wọ́n ń wá Nàìjíríà kán jẹ́ ká The the people who are killing who are doing evil, are they not there? Àmì mo bá yín ṣe nǹkan burúkú ni. I want to go to my king n kàn fẹsẹ̀ kan orílẹ̀ Nigeria. Nàìjíríà báyìí. Tí bá fẹsẹ̀ kan orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ẹ̀hẹ́n mo ti dé o, mo tún lè máa lọ lọ́jọ́ kejì. Kí n sọ mo I'm going back to Canada. But kí n má lọ yẹn, irọ́ lẹ pa. wọ́n fẹ́ kí n máa ṣe iṣẹ́ kò iṣẹ́ kan náà máa ẹlẹ́fẹ́ máa yanṣẹ́ fún mi tó ẹ má fún mi iṣẹ́ ẹ má fún mi iṣẹ́ òṣì yẹn mi ò ṣiṣẹ́ fún yín. fídíò tí mo ṣe ìtẹ́ fún mi sísìn ẹ́ query me for it kó wá jẹ́ pẹ̀yìn kan ẹ̀yìn apààyàn yìí. nísìnyí mo ṣe sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n release fídíò fún mi láti Facebook tí mo sọ nípa vice president Yẹmí Ọ̀ṣínbàjò ẹ fi mílíọ̀nù sílẹ̀ o ẹ fi mílíọ̀nù sílẹ̀ ẹjọ́ lọ́hùn ò tí ì lè mú kò tí ì dá o ẹ ń gbọ́rọ̀ mi ẹ fi mílíọ̀nù sílẹ̀ Give me my passport. I want to go to my country. I came to Canada for safety and for me to be okay. And if I'm not getting, if I'm not getting okay, it's better for me to go back. ẹ fún mi passport mi o minister òjò mi ò fẹ́ bínú o òjò fún mi passport mi ò torí mo ti celebrate ẹ àti ìyàwó ẹ̀ ń jẹ́ mo yẹrẹ lo lo respect fún ẹ ọjọ́ tó rí mi bá bá gbóná ń sìn èpè ni má máa fi balẹ̀ fún yín o mi care for anything ẹni tó fẹ́ pa mí yẹn gbogbo kí n fẹsẹ̀ mi rìn wá bá yín nàìjíríà. àbẹ́mi jẹ́ ọmọ ọmọ ọjọ́ ni mi ò ń ṣe ọjọ́ orí ẹ burú ni ṣó ń lóògùn ṣe ayé aláìyá ẹ ẹ̀yin aláìsàn náà ẹ̀yin olórí burúkú ẹ̀yin lẹ máa rógun àìsàn náà go and check since I came to Canada ọjọ́ tàti ẹ̀ ní flu bí a lọ sọ́sìpìtì wọn fún wa a dẹ̀ lo agbára ọlọ́run alàyè a dẹ̀ òkè a lo oògùn a dẹ̀ ní rógun oògùn ẹ̀yin àwọn tó ń dààmú mi ló bá máa lo oògùn oògùn dẹ̀ ní gbọ́ ìṣòro yín gbogbo ẹni bá ti dààmú mi tó dààmú ọmọ mi oògùn ò ní gbọ́ ìṣòro yín àìsàn tí ò oògùn tí oògùn ò ní tó wọ́ ò gbà lọ́lọ́ máa dà yín kó sì lọ jàre ṣé olóògùn ṣàwójáwèrè ni bí mo sọ fún ẹ pé ó ṣe mí gbà kan náà wọn aṣọ kékeré rè ó ti ṣe kiri kan ayé yín ló máa bàjẹ́ gbogbo tó bá ti wíṣì ló máa jẹ́ tiẹ̀ kó ṣì dànù I want to go to Nigeria kó ṣì lọ́jọ́. I want to go to Nigeria. I don't like this. I just, I don't, I don't, I'm not born to just be tied down somewhere. I want to go to Nigeria. Simple as that ṣe if somebody is in tí bá wà ní tí bá wà lamẹ́ríkà náà tí bá fẹ́ move to another state or mo fẹ́ travel wọn ní ní kí má lọ the moment you have your passport and it's so you know why is now the test you don go to Nigeria o oh. don go to Nigeria o oh. because the killer is there ẹni tó bá ti lè pààyàn kó jẹ́ àbí tó lè pààyàn tó máa dé òpó òun ló jẹ́ èyí náà padà ti jọ ẹ̀ ń oh that's good let me see that. that's wonderful. jọ fún mi ní tíì. mo ò ṣe fíjà ojú ẹ lọ dáadáa báwo ló ṣe ṣojú ẹ báyìí. lórí tí mo rí nínú pictures ẹ tó fi sínú fóònù ẹ tó yà fúnra rẹ ǹjọ́ yóò fàn yọ. you gave me the phone. you took ah, ah, tí mo ti fi ṣe dp mi dáadáa. Or even before I go? No, actually. Okay, ó ti ń bú mi bí kò ní dáa fún ìwọ tó wà lábẹ́ ìwọ tó wà lábẹ́ kíní yẹn tó ń bú mi yẹn ó ní jèrè bójú ọmọdé ni ẹ ò ní dàgbà bójú àgbàlagbà ni ó máa gbọ́ ọmọ ọ̀gbìn ní iṣu ó ti wọ́ bójú ọkùnrin ni ẹ ikú burúkú ló máa kú ìṣẹ̀lẹ̀ burúkú tábà mi ló máa ṣe sí ẹ ó ní sori ìwọ tó ń bú mi yẹn you know I don't answer you guys but n bá ṣépè fún ẹ bóyá máa rí fẹ́ nìyẹn ọmọ jàgùdà ẹ̀yin ò lè don't come to Nigeria because some believe pé when you come to Nigeria over two olashi ṣẹlẹ yìí criminal yà don't have your time I just want to come to Nigeria don't believe that I'm coming now mo fẹ́ abẹ́ ìṣẹ́jọ́ tó bá dẹ̀ jẹ́ pé mo fẹ́ ṣẹjọ́ pẹ̀lú yín ó ti ẹ̀jẹ̀ ń dénú I want to come to Nigeria simple ilé mi náà ilé bàbá mi ń wù mí lọ ilé bàbá ọmọ ò kí ń wọmọ lẹ́rù wọlé wọlé wọlé kanlẹ̀ ah, àbí ilé bàbá ṣé ilé bàbá mi ni bí òfin dẹ̀ ti wà ń sìn please give me tea should I take tea or water òfin ti wà ń sìn wọ́n ní ọ̀wọ́n ọlọ́pàá wọ́n gbúdọ̀ wọ́n gbúdọ̀ fẹjọ́ sùn wọn kán má ṣiṣẹ́ wọn fi ṣẹ́ má go to Nigeria I don go to Nigeria èmi ni àwọn terrorists wọn wá kiri èmi ni ṣémi ni wọ́n ni wọ́n máa ní wọ́n búlì wọn ní orí Facebook àwọn gan pa wọ́n pààyàn wọ́n pààyàn wọ́n jalè àwọn èèyàn àwọn politician support àwọn tó jà mí lólè eh, ẹjọ́ ìtorí ọlọ́run o anybody máa lẹ̀ mọ́ mi o please ẹ kàn sọ fún wọn ní embassy yẹn torí èpè ní màá bẹ̀ sí mi ní jáde o èpèdè ní máa ṣe fún wọn o máa ṣe èpèdè seven days fún wọn secretly ẹ wo ẹ sọ fún wọn kó fún mi passport mi o ẹ jọ I want to go to Nigeria. gbàtí ah, mi ò sọ pé mi ò sọ pé Canada o pé mo fẹ́ sọ pé mi ò dẹ̀ gbé Canada mọ́ pátápátá I'm not saying I'm not living here again but I want to travel ìgbà tí mo fẹ́ travel nígbà yẹn náà ẹ ó ti yẹ yín mo sọ pé travel ni ó ti yẹ ẹ̀hẹ́ so mi kàn fẹ́ máa sọ àkànṣẹ̀jáyé mi fún yín mi ìfẹ́ mi ìfẹ́ so fún yín ìbá sọ gbogbo nǹkan tó wà ń díẹ̀ fún yín. where the water. Which one? o ti súnmọ́ àtòrí wa mẹ́rin sí because mo ní kojú ẹ tó wọ́n pété ìwọ̀n bá sun ojú ẹ máa ń fresh. Thank you. kí ni owó kò fẹ́ máa yọ mí lẹ́nu ni lórí ẹ̀ náà ẹ̀yẹn e ó mọ̀ pé ńgbà tí wọ́n kọ́kọ́ sẹ́ǹdì kí ni wọ́n sẹ́ǹdì nígbà yẹn Eh, health card Quebec tó ń sẹ̀ On yẹn wọ́n lọ forúkọ mi sí pé ọmọ ó ti gbàgbé ìwé kọ̀ọ̀bá tí wọ́n kọ́kọ́ sẹ̀ nígbà yẹn tó ní ká sẹ̀ ká sẹ̀ ní padà sí wọn gbogbo wá sórí bíbá wọn kọ pé èmi ń ṣe ọmọ Nàìjíríà ó ti gbàgbé ni èmi ò kí ń gbàgbé nǹkan wọn kàn ń disturb mi ìgbà yẹn kẹ̀rẹ̀ rèé president ṣé president aṣáájú ti gbàjọba ṣé wọ́n ti gbàjọba gbà mí ṣáàtì mọ́ àwọn kan wá jókòó mo fẹ́ gbàdúrà gbogbo mínísítà àti gbogbo ẹni tí Tinubu bá yàn president Bola Ahmed Tinubu gbogbo àwọn tó bá yàn tí ò bá ṣiṣẹ́ fún tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ fáwọn ọ̀tá ni secretly mo gbàdúrà kílé yín kó dàrú kọ́dọ̀ yín kó dàrú káyé yín kó bàjẹ́ gbogbo mínísítà tí a bá yàn gbogbo àwọn èèyàn tá a bá yàn tí ò ṣiṣẹ́ fáwọn tó yàn wọ́n tó ṣiṣẹ́ fáwọn ọ̀tá secretly láti bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ láti bá yé àwọn mẹ̀kúnnù jẹ́ láti bá yé àwa jẹ́ gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ Ọlọ́run bá wa kan wọn lápá kan wọn lẹ́sẹ̀ fọ́ wọn lórí jẹ́ kan wọn lásídẹ̀ẹ̀tì ikú burúkú kó máa ṣẹlẹ̀ nínú ilé wọn ìṣẹ̀lẹ̀ burúkú burúkú òkúta bàbá kó máa ṣe sí wọn bẹ́ẹ̀ lórí o kò sí ní padà jésù olúwa wa amen. Ah. Okay. Do you know this passport also? The leaf, as in the paper of this one, is green and this one is like a eh, brown. brown you know I like I like this brown actually they make everything green green mo tẹ̀ sí nǹkan national item ń jẹ́ pé no ààrá is gone àti ẹ̀tọ́ rántí wọn mi tẹ̀ ní kan mú iṣẹ́ ilé bàbá ọmọ máa ń bá yan bọmọ lẹ́rù ni. ilé bàbá ọmọ jẹ́ ìwọ̀n wo ni àfiwọ́ sábẹ́ríkà náà inú mi lè ló máa wà náà ìsíngbà yẹn jẹ́ ń cover face American visa yẹn sí American visa ọmọ mi ni ẹ̀ ń I want to go to Nigeria and my mind is just ọkàn mi ń fà sí Nigeria kò ń ṣe ikú ò ní pa mí àrùn ò ní ṣe mí ìyí tó ń ṣọmọ awo wọn kì í ṣọmọ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ ìyí tó ń bá dẹ̀ ti ṣọmọ ọ̀gbẹ̀rì wọn ń ṣọmọ awo bẹ́ẹ̀ yìí náà máa ṣe ọmọlẹ́ mi ò ṣe àwọn tó máa mi ò ṣe tó máa ṣe yamayama for what àwọn ayé ò gbọ́ sórí mi kí tó wá ni tí bá wá tó bá jẹ́ pé wọ́n ti gbọ́ kí tó wá gbogbo àwọn ààyè àgbáyé wọn ti gbọ́ kí tó wá sí Canada yìí ó possible kí má wá because people will intervene but omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀ báyìí o má wá sí Nàìjíríà báwo ah, ẹni Nàìjíríà ẹni kò dẹrùn ìgbà tí ò dẹrùn yẹn mọ̀ pé tí bá fẹsẹ̀ síbẹ̀ yẹn báyìí ara máa tù yín ni ara dẹ̀ máa tù èmi wọ́n ní kí n gbàdúrà sí orílẹ̀-èdè náà wọ́n ní mo fẹ́ wá. mo fẹ́ ṣe yín lóore ní kẹ́ wọ́n ní kí n fẹsẹ̀ tẹ orílẹ̀-èdè yẹn mi ò fẹ́ sọ fún yín wọ́n ní fẹsẹ̀ tẹ kí n sì gbàdúrà tí bá gbàdúrà ní airport yẹn tí mo fẹsẹ̀ tẹ orílẹ̀-èdè nàìjíríà mo lè padà ní ọjọ́ kejì àbí kí n padà láti bẹ̀. I want to pray for the nation àwọn tó wá yẹn tó ṣẹ̀mí wá wọ́n ti jẹ́ kí n ṣe pèsè bẹ́ẹ̀. mi ò sọ pé mo fẹ́ wá máa bá yín ṣorogún náà mi ò sọ pé mo fẹ́ máa bá yín jẹ gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe náà ta ni mo sọ pé mo fẹ́ bá yín dùn bẹ́ẹ̀. wọ́n ní kí n gbàdúrà sórílẹ̀-èdè náà abẹ́fẹ́ kára máa ní àwọn èèyàn pa ni. wọ́n ní God will arise and collect it for you àmì o ṣá máa ń rí ọlọ́run face to face mo gbàgbọ́ wọ́n kàn ń disturb mi ni now they are telling me to bring money owó tí ò tí ì sílẹ̀ wọ́n máa ní kí n mówó wá eléyìí wọ́n á ní mówó wá lórí ẹ̀ náà ẹ̀yìn ẹyọkan yẹn mo ti ná owó i spend even gan ẹni tí mo lọ ṣe láàsì lọ́dọ̀ yìí ó ní pé kí n tún sọ owó kan níjọ́ yẹn fifty fifty dollar fún èmi àtọmọ mi pa máa join organization kan pé tẹ́ bá ní problem kankan máa stand fún yín irọ́ mà ní collector yìí náà ni wọ́n systematically fraud ní everybody ń ṣe everybody are just frauding people systematically tó bá pè wọ́n sìn ìmú àwọn insurance gan tó fi sórí fóònù wọ́n ní ìyá ti do insurance kò sí tí gangan tó bá ṣẹlẹ̀ báyìí tán wọ́n ní fún ẹ ní insurance yẹn àbí àwọn ara wọn tó bá mọ̀ náà máa fún ní insurance ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún Nigeria government ìkúnlẹ̀ mo bẹ̀bẹ̀ ni o ẹnì kan fún mi ní passport mi àwọn kan ò spa yín ṣe ìjọba president Bola Ahmed Tinubu ẹ̀yin ìjọba tẹ́ wà lórí ipò báyìí wọ́n ló ń jẹ wọ́n bọ̀ kò sí tó kàn mí pẹ̀lú yẹn torí oúnjẹ gan wọ́n ń bì oúnjẹ wọn nígbà tó oúnjẹ wọn Samaria àtàwọn èèyàn travel out of Samaria oúnjẹ wọn ní Israeli àwọn èèyàn travel oúnjẹ wọn káàkiri àgbègbè wọ́n lọ káàkiri láti bo ni Ah, àwọn èèyàn wọ́n oúnjẹ lọ Egypt náà oúnjẹ wọn káàkiri kì í ṣe pé wọ́n bì kan mi ì sọ pé mo fẹ́ ah, mi ì sọ pé mo fẹ́ wájú takú sí Nàìjíríà but I want to come to Nigeria simple as that I want to come to Nigeria ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín President Bola Ahmed Tinubu ṣe rí àwọn kan wà nínú ìjọba yín tó jẹ́ pé ẹ̀yin lẹ́yìn wọn for the goodness and for the good àti ṣe fún wọn tẹ́ fi they are working for the enemy to, they are part of the people who want to destroy you this government you believe it Daddy? mo dẹ̀ máa ń bìí pé mo mọ̀ pé máa ń gbàgbọ́ yes àwọn ẹlòmíì tẹ́ ẹ yàn because láìsí yíyàn àti ẹ̀yìn some of them will not be chosen lára wọn ń ṣiṣẹ́ fún ọ̀tá they are working against you for the government for this your government to be destroyed àti òótọ́ mo sọ fún yín yẹn o òótọ́ ni o bá a ṣe ṣe ń gbà yẹn náà lélẹ́yìí wọ́n ní kó má fún wa níwèé sódà nílé kúrò ń bí kí ló dé èmi ni mo fẹ́ wá sí nàìjíríà please be, be careful asylum seeker should go to their home country o. Oh. what do you mean ṣé ṣé tún ti dé ẹ̀yin ẹ̀yin tálélé ìbítùrún ni mo ń bọ̀ mi rí ẹ dáadáa. kéèyàn máa wà ń bíbà kó máa ná ká ṣe nin ó ní you only sister you only advice ó yá wèrè ni ó yá wèrè ni I'm a citizen of Canada ó yá wèrè ni èwo la asylum ìwọ tó ibi inú tó wà yẹn gan asylum ló asylum bẹ́tà jù ẹ lọ má jẹ́ ń bayé ẹ̀ jẹ́ o asylum ó bẹ́tà jù ẹ lọ o mọ tó bá jẹ́ asylum mi sí lọ́ndà asylum mọ́ o understand somebody being a citizen doesn't mean that they cannot they sabotage people even people àwọn tó jọ mọ̀lú gan ṣáwọn èèyàn kì í ṣèkà fúnra wọn ni mo mọ̀ nǹkan tí when you are living in a place and they are not giving you freedom they are not allowing you to do something they want to be dictating for you what you are going to do and they know that cannot fetch you money cannot you cannot survive it they disturbing you systematically i know what i'm saying You're a British girlfriend. Story for story for the gods. You say asylum, she will go back home. Do you want me to show you my? Do you want me to show you my? I don't want to. Let me show you my head card. I don't want to show you my my jeans. I'll be wearing lily. Àbí ṣẹ́ni tí ò bá níwèé ṣó máa lélẹ̀ ni. You dey me don't tell me no no jargons olórí buruku kan náà bó ṣe sọ fún mi nìyẹn òun ò tí ì rọmọ bí òun mari àwọn fẹ́ ṣe bí abi àbí bí am um, kí ni wọ́n náà sọ wọ́n transplanting mo kò wo message ẹ̀ lánàá mo fẹ́ sọ fún pé àbẹ́ ẹ̀yà wèrè ni ṣe si síwín ni o ò lówó oníkòsówó lẹ̀ ó wá lọ́lọ́run ò fún ẹ lọ́mọ ó wá ní kí n fún ẹ bá eré ìṣòwò kí n bá ẹ ṣe lórí ní platform kan fẹ́ lówó ó fẹ́ lọ ṣe IBF ṣé tí olówó ń bímọ ni ní ìjọba wọ́n nílẹ̀ oúnjẹ wọn ó wá tún ní o ò bímọ pé o márì o ò mẹ́kọ́ lọ́rùn gbàdúrà ẹ̀ ni kí ló fẹ́ fi bọ́ wà tó olówó tó fẹ́ fi bí tó máa fi tọ́mọ tó bá lọ fẹ́ lọ yá owó fi ṣe ẹbí ẹ̀ àmì ṣe ẹbí ẹ̀ ni àbó fẹ́ lọ ṣe <laughs> kí ló ló ń ṣe kí ló fẹ́ fi bọ́ ọmọ náà tó bá dé a ṣe I don't want to show you all my documents ni I'm not a èmi mo ti kúrò níyẹn but ìyẹn kọ́ mo sọ ó ti yé. I need my freedom. Nobody can gang me. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnikẹ́ni tó ń ṣiṣẹ́ tí President Bola Ahmed Tinubu IBF, God bless me, Aliyu. Ẹni tí government, President Bola Ahmed Tinubu appoint as a minister for, as anything, or oh that is now working for the earth and all the evil people to decide this government. May Almighty God slay you in the name of the Father, the Son, the Holy Spirit. <laughs> mi kì í job, ìjọ̀gbọ̀n I just need my I just need I want to be free nobody should gang me if you gang me I hate you you try to do nonsense for me I hate you Me, mo ṣe máa love tó. I can praise you and say hallelujah this place is a heavenly place ma sọ fún ẹ pé like a cheat ah. I want to travel they say I should go and pray for my country that I should step my feet in that land and I should pray I don't want to say this out yes a lot of people in bondage why should I be allow my country to be suffering when the things are easy for the country It's going to be easy more than easy for me. That's the instruction I got from God. I'm coming. If I go to Nigeria today, I can come back the next day. It's not a joke. It's not a joke. mi ìfẹ́ máa sọ̀rọ̀ ni Nigeria government àwọn embassy tó wà ń bí àbí minister tẹ́ bá ti fi jẹ minister lórí ẹmbá lórí àwọn passport wa yìí lórí ọ̀rọ̀ mi ẹ fura sí wọn o ẹ fura sí wọn o torí president Bola Ahmed Tinubu àwọn náà ṣe kíni àwọn ni wọ́n ń yan ìjọba àwọn ló wà lórí oyè báyìí kò ṣe ìjọba àná anybody tó bá ti ń ṣiṣẹ́ fún anybody tí ò sí lórí oyè àbẹ́ni tó ti wá rí tó ṣiṣẹ́ fún that such people should be impeached and throw to lake of fire. The spirit of God said to me, Eric Oshemi honestly, they say I should pray for Nigeria. You know, I always pray, God, oh Lord, repair my country, repair my country. You don't see any spiritual eyes. mm wàá máa sọ pé ó tẹ mọ bó ṣe ń lọ báwo ló ṣe ń lọ mo fẹ́ mọ bó ṣe ń lọ kéèyàn wà kó má mọ bó ṣe ń lọ kò dáa mo fẹ́ mọ bó ṣe ń lọ nobody should put me into suspense again I don't want to live in suspense. uh, President Bola Ahmed Tinubu Nigeria government àwọn tẹ́ gbé NIN uh, eh, NIN contract fún ní abroad yẹn eh? they are fraudsters majority of them quote me they are what they are fraudsters all these people that use fraud systematically with paper they should be there with a also Not only those, not those, only those uh, cyber fraud alone that are that they, they're going to be dealt with you. Oh. Every fraud should be dealt with you. Uh-huh. Fraud will gbogbo nǹkan tó ń now. àwọn olè gbogbo ẹ̀yin fraudster náà tẹ́lẹ̀ máa ń lórúkọ gbogbo àwọn olówó àti ọlọ́rọ̀ ìlú Canada láti kírètì pé tẹ́wọ́n máa táàgì pé send three hundred and fifty then you be any three thirty thousand every day olè níyín mọ́tò ló máa pa gbogbo yín sọnù tẹ́ bá fẹ́ táàgì èèyàn nínú nǹkan bẹ́ẹ̀ yẹn bí kọ́ lẹ́ máa táàgì ẹ̀yin olórí burúkú olórí burúkú olòṣì kọ́ má dẹ̀ ṣe tán máa láwọn lówó fraud ni wọ́n fi ń leave They live under flood. I want to go to Nigeria. People are coming to Canada. Me too, I want to bring people to Canada, but I want to go to Nigeria. I want to visit home. It's been a while. Seven years, tí mo ti other people, mo ti lò, 70 years in been. Hmm. ẹ bá máa rẹ́rìn òṣì kan bẹ́ẹ̀ mi ní ẹni bá ní celebrate mi ní celebrate má fi love má fi like sórí platform mi ní mi ò jẹ́ mi ní i won't celebrate you i won't i don't like you if i don't like you i don't like you if i don't want to celebrate i won't celebrate you that's it. ẹ bá máa ṣe yín sílẹ̀ i don't like you ni mo sọ yẹn i won't like you if you like you post yourself tag me many times, 20 times. I won't, I won't, if I don't want to celebrate you, I won't celebrate you. Come on, come on, fún mi ní billions of crowd, I won't celebrate you. That's it. If I'm done with you, I'm done. Me hold any grudge. I forgive people. I believe in forgiveness. But I don't like you. I want to go to Nigeria kì í by force kéèyàn jókòó sí ìlú òyìnbó gba tí mi kì criminal gba tí mi bú ọba tí mi bú jòyè gba tí mi fàdíyà gba tí mi jalè gba tí mi sí náà àwọn tẹ́lọ́rìsì àbí mo wà lára àwọn tó wà mi sí I want to go to I want to go to Nigeria. system okay so the reason why i play this people tell me that i lie a lot of people they pay them gbogbo àwọn tó tẹ bá tẹ wọn dáadáa gbogbo àwọn tó blog tó tó bá. èrò jẹjẹ rẹ ẹ jẹ bá wa sọ fún wọn o nítorí mo fọ ọkọ fẹ sọ nìyẹn o i need my passport nǹkan tí mo pe oní tí so ẹni yẹn sọ pé kí n pè padà ní eight o'clock. sórí chocolate wọn jẹ yóò máa ń ba eyín jẹ i'm telling you stop eating this chocolate is too much for you bẹ́ẹ̀ fún mi bẹ́ẹ̀ <laughs> it's not funny o. it's not funny what is funny. eh? I don't see it eh? so it's not it's not good it's not good if I don't if you don't if I don't get it with you now will I collect it if you don't buy it you know. It's not everything that you used to you should be buying and bring to this house. Good abi. Good. Kí ló It's not sweet Abby. It's sweet now. I don't know what I feel like taking things that is sweet. See eh? Hmm? I don't There's no dry meat téèyàn lè fi mu there's no chicken bí chicken kọjá ni chicken are you sure there's no chicken at all. that is cooked no. that they will grill no. there's no one Oh, check the oven. we have chicken. inú ẹ̀fà yà yẹn kọ́. tí a ní ẹja. tó bá jẹ́ pé ẹ̀fà wà nísìn gàrí ni bàtí àti bá máa mu gàrí tí mo bu omi púpọ̀ sí tí mo bu omi kan bí omi korodomu kan sí àbí òkè. What you say? ẹ jẹ́ bá mi sọ fún wọn kó má mi kó má mi mú passport mi I just want to I don't want to have this frustration again I want to have my passport if I want to if I want to go out I go I want to travel if I have my money I travel if I whatever I want to do in my life I do it nobody should restrict me nobody should be disturbing my life. I don't like it. Okay? I don't want uh, I don't want bondage. I don't want bondage. I don't want people to force things on me like I'm a fool. They have to decide for me. No. I'm not feeling comfortable. If I've been giving one million now, if I've been giving one million and they are not giving me freedom, it's useless to explore, like working freeze. Freedom is very good. ẹja yẹlẹ tí èèyàn tó bá wà a máa gírílì a máa fi ṣe ẹ̀gúsí ẹ̀gúsí ọbẹ̀ tó kù nù kí ni a máa jẹ tán lónìí tó ti pẹ́ jù. news weather traffic video three people stabbed in East York, York, including suspected who was arrested at the scene police. News ìbò lélẹ̀ iṣẹ́ News America lélẹ̀ yìí. Nigeria police I mean Nigeria government ẹjọ́ ẹsẹ bá mi sọ fún wọn Nigeria ẹjọ́ bá mi sọ fún wọn ẹmbàsì yẹn àwọn ẹmbàsì yẹn wọ́n ń ṣe yàmàyàmà wọ́n ní kó máa ṣe yàmàyàmà sí mi wọ́n máa sọ pé you talk about the government you don't know your life is forfeit what about the government that is talking about God that is sin against God why God is not forfeiting everybody's life ẹjọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa jàre mi ìfẹ́ máa ṣépè mọ́ tó rọ́mọ Ọlọ́run ni mi Ọlọ́run ń lò mí ju pé kí n máa ṣépè lọ but you provoke me God can go be using me ntọ́lọ́run lò mí akáyẹmọ́ yìí nǹkan tọ́lọ́run fi wọ̀n mí lórí orílẹ̀-èdè wa torí individual you want me to be shut up in my mouth àwọn máa ṣe wọn máa rè pé wọn ní ọ̀dẹ̀ lèèyàn please I just want to be kò I want to be free I want to travel ẹ mọ̀ pé tí ọba dánlé ọkọ méjì wò kò kí mọ̀ tó bá dá náìsì jù ni tí n bá tiẹ̀ lọ Nàìjíríà sí tóru bá mú mi dáadáa tí mo rí pé orú máa mú kò sí náà o máa wò gbà ah, jẹ́ ìpadà tí bá ti délé sí máa tún lọ jára mọ́ṣẹ́ máa mọ̀ kọ́ tí máa ṣe but téèyàn bá kàn jókòó ń gbà mí padà you don't see things you got to move at time you move to east west north and south to see things if people who don't move they don't know their left from right tabadẹni i want to travel some people criminal in nigeria they believe they be i want to come and ajaja àwọn àjálẹ connection they believe they i want to come and bájá bá pẹ́ bò tí bájá bá ṣe pẹ́ láyé tó ẹ̀rọ ògùn ló máa jẹ́ if you continue do your evil if you Bola don expose you Almighty God will send another person that will expose you and catch you like this red and dead so I don't have your bushy time just let me I just want to go to Nigeria it's my fatherland and I have many things to do there there's a lot of things in me that I can do there's no it's here they don't value those things gbogbo nǹkan tó yẹ kí n ṣe yẹn they don't value it here i tell you. blog tó tó bá tó bá ti. bọ́lá dákẹ́jà rẹ̀ nígbà ló ń bá sọ̀rọ̀ mi ò dùn mí báyìí kámẹ́rà tí mo nù mí. please i want to go to nigeria ni ṣe ti gbọ́. People say, don't come to Nigeria, don't go to Nigeria. Nigeria is tough now. You are a, I'm a blogger, mi ò dẹ̀, mi ò blogger mi ò pààyàn. Ìjọba tó dé yìí, gbogbo tí mo ti sọ kí ìjọba yìí tó dé kò ń ṣàrẹ. Èyí tí bá sọ ó sì lọ́ máa jọ́ọ̀jì, bá tó fi dé là máa jọ́ọ̀jì. Kì í ṣe rọ́. Àná àwọn èèyàn gan ìjọba yìí gan mọ̀ pé àwọn ìjọba yẹn wọ́n mọ̀ pé wọ́n ṣẹ̀ mí gan náà. Pé ìjọ àwọn èèyàn ti ṣèkà fún mi gan. And nobody should be supporting the evil nonsense things. Nísìnyí báyìí, ẹ̀mẹ́rin láti lọ ṣe NIN yẹn ìgbà tí mo lọ ṣe láti ẹni yẹn tún send message sí mi ó send message all everything is okay now ó tún wá yá ń sè wá sí pé eh, one seventy one seventy kìíní kan dọ́là Tolú ka gbogbo kìíní yẹn fún wa lórí line read that for me the NIN um, the fees the fees yeah God bless you yes in Nigeria it's free Oh, NIN is free in Nigeria. Yeah and, and adults is free in Nigeria, mm, right? Minor free. Minor free. Modification for adults, 500 naira per, per field. Note, date of birth not included in this group and carries its own fee, 15,000 naira. 15,000, yes. Even in, even at all, they want to collect money to modify the date of birth. The, you know, the, the actual price may not be the, they can put money Even when you pay thirty dollar, thirty naira, that's thirty thousand go. Thirty thousand is still about thirty dollar here, telling you to pay one seventy one dollar. You understand? And ní nǹkan tí mo lọ ṣe ń jọ yẹn náà nìyẹn. Wọ́n wá sọ pé ẹ̀ǹgbà yẹn àwọn ò tí mọ̀ ọ́ ṣe. Nísìnyí àwọn ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ọ́ ṣe ni àwọn now pay. eighty dollar gan mo ṣe ẹ̀sán gbà yẹn pẹ̀lú fifty dollar tí mo san gbà yẹn mo máa ní kó fún mi ní hundred dollar mi padà ni. ẹ wọ́n ti ṣe. N N I I M M C negotiable, death enrollment not yet activated. Death enrollment. Maybe that's how to get what don't write. Wrote death enrollment. O dẹ̀ ṣọ́ọ̀pù wẹ́bsáìtì wọn gangan ni. Òyìnbó ìṣìná tó bá tún fẹ́ sọ òyìnbó báyìí, òyìnbó ìṣìná wọn máa tún sọ fún ẹ ṣé dead enrollment ni wọ́n sọ àbí death certificate yẹ kọ́kọ́ síbẹ̀. èmi àwọn ò ní dá èmi ò ní dá ìwọ ò ní dá ẹ the person want to die. Nigeria just the, the the the wickedness is just too much in them. They count wickedness as a power. Ah. The enrollment. Excuse me, the people who died Okay, they have the NIN. Okay, they want to be having record. Oh, the right there is on the Google now. No, this is the website, Congo. Okay. No, all the people who die now that have NIN yeah. is on the website now. Yes, it is the relationship for people who have died and have NIN. and they have the big issue death certificate to them. There, that's it. Since the enrollment enables persons NIN to be put on rest blocking. So basically, nobody can use that NIN anymore. So it's like but ibi yẹn call that. a was sọ pé iye tó ń sọ ni it's, uh, it's free uh, maximum no to do correction of that date of date of birth fifteen thousand òun náà sọ pé one seventy one thousand one seventy one dollar bíbá yẹn lónìí one seventy one dollar that's about two hundred and something thousand Only lè ní wọn ó lè gbogbo àwọn tẹ́ ń gbé contract yẹn fún tó ń gbà yẹn ó fraudster ni wọ́n yẹ KFCC go come on. àtàwọn tó ń ṣiṣẹ́ ní embassy yẹn náà wọn ò wà wọn ò kì ṣe gbogbo wọn o they just be doing as if they are working in their father's in their father's compound in their father's house in their father, father's company eh? that they have rights you don't have rights they can treat you the way you they want they taking our country for granted taking everybody for granted ẹ jẹ́ bá wa sọ fún wọn sá o gbogbo ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa inú bí mi gan ni ṣá gbogbo mo ti fẹ́ rí èmi tí mi ò ṣe láti December tó yẹ pé owó two two thousand owó owó bíìlì owó tí mo sọ every month mi ò ṣiṣẹ́ báwo náà ṣe fẹ́ kí a máa ṣe dáa náà ìdẹ́dẹ́ máa yẹ I want to come to my country simple as that. tó bá lọ́kọ gan tó bá márì gan tó bá ti rùn sí ẹ wo oníráìtì láti divorce tó bá lọ́kọ tó rùn sí ẹ tó níyàwó tó rùn sí ẹ you have right to divorce. Bye for now. Kí ló tún wò bẹ́ẹ̀? Ṣọ́ọ̀tì ẹ̀ dájọ́. gbogbo nǹkan tí àwọn àwọn united nations tó ní ká máa ṣe kiri yẹn sí wọn kàn fẹ́ kán lè gbogbo population nàìjíríà náà ni but àwọn ń sìn criminal tí náà fi ṣe àti fraud náà nìkan àwọn tó dẹ̀ wá ń lo ìbò nìkan máa ẹ̀bẹ́ so gbogbo ẹni tó bá ń gbowó lọ́wọ́ mi tó bá fi tó kàn fẹ́ máa gbowó sọ̀rọ̀ lọ́wọ́ mi gbogbo ohun tó bá kójọ máa bàjẹ́ lójú ọ máa gbọ́n sọnù lójú ẹ ọlọ́run máa gbọ́n sọnù lójú ẹ ó máa sún gbèsè kú ni ó máa jẹ gbèsè kú ni gbèsè ló máa pa ẹ́ dànù àṣírí ẹ ò ní bò tó bá gbọ́ pé àṣírí ẹ ò ní bò bá bí àlà lọ́lọ́run máa bá mi fi ayé ẹ ṣe Bye.